ينهى عن الخمر والميتة والخنزير والأصنام فقيل يا رسول الله أرأيت شحوم الميتة فإنه يؤلى بها السبل ويدهن بها الجنود ويستصبح بها الناس ويستص ويستصبح بها الناس نعم فقال لا قال الله اليهود إن الله لما حرم عليهم شؤومها جملوه ثم باعوه فأكلوا ثمنه جملوه أي أذابوه طيب الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه حديث وعلى قوقني أني أني حديث عبد الله بن عمر رضي الله عنهما ايتي عبد الله بن عباس رضي الله عنهما تونا أكبر حديثه و كان حديثنا أن رسول الله صلى الله عليه وسلم قال من ابتاع طعاما فلا يبعه حتى يستوفيه وفي لفظ حتى يقبضه وأن ابن عباس مثله حديث تي أفافي بيرلوني أدو لوري أروكاتو سيباتاكي nínú májẹ̀mú bẹ́yàn bá fẹ́ tajà tó fẹ́ rajà pàtàkì jùlọ ẹni tí ń tajà tóun náà rà lọ́dọ̀ ẹnìkan tá ń pè ní Eh, eh, àtúntà àbí òun náà rà níbì kan ó sì rà á kọ̀ rà á nírà pé òun fẹ́ lò ó torí bẹ́ẹ̀ yẹn bá ra nǹkan èrò méjì ni máa ní ìmọ̀ kéèyàn rà á pẹ̀lú àníyàn pé mo fẹ́ lò ó pọ̀tulọ́pọ̀lọpọ̀ gbà ààrẹ ni tó ra nǹkan yìí tí ọ̀la níyàn pé òun fẹ́ lò ọ̀ra ń ra kóun náà tuntun ta fún ẹlòmíì ni orí eléyìí gan kí làwọn adájọ́ tó rò mọ́ ewu ni ọlọ́run àtànẹ́bí faramọ́ sallallahu alaihi wasallam fáwọn tá a bá ń serú owó bẹ́ẹ̀ ewu ni ọba mu òun ni hadithu abdullahi bin umar wa hadithu abdullahi bin abbas radiyallahu anhum ajma'in. wọn là nẹ́bùa muhammad sallallahu alaihi wasallam ní manibta'a ta'ama ẹni ọba ra oúnjẹ ta'aman ẹni ọba ra oúnjẹ gbogbo ntí jẹ oúnjẹ fala yabi'uhu hatta yastawfiyahu kò gbọ́dọ̀ tún oúnjẹ náà ta títí tí ó fi gbà á ẹni ó bá ra oúnjẹ tó rà pẹ̀lú àníyàn pé òun náà fẹ́ tún ta ìtumọ̀ oúnjẹ ń bì yìí kò túmọ̀ pé oúnjẹ tá a ti sè tá a fẹ́ jẹ nìkan o gbogbo ń ti ń jẹ oúnjẹ kọ́dà bíi àgbàdo bíi ìrẹsì tútù bí èlùbọ́ gbogbo eléyìí náà kí ni sẹ̀rí àpè tàn á mù ni kì í ṣe pàbò oúnjẹ tá a bá ti wá ṣe tá ti fọbẹ̀ sí nìkan ni oúnjẹ nínú sẹ̀rí à nípa báyẹn ni ó bá ara rú àwọn nǹkan báyìí òfin ni látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam pé bí ó bá tiẹ̀ tún ta kò gbọ́dọ̀ tún ta títí tóun náà ó fi ṣe kíni ẹ́ títí tí ó fi gbà lójú àwa tí a bá tí máa ka ọ̀pọ̀lọpọ̀ àhàdíìsù tó lọ ń pa títà ríra ọjà nínú sẹ̀ríà àdíìsì yìí lè má tí ì fẹ́ yé tó ọ̀ra oúnjẹ kọ́mọ́tà tí ó fi gbà á jẹ́ pé kí rà á náà nù. ìtumọ̀ tí àdíìsù yìí kọ́kọ́ establish fún wa ni pé àsọ̀tọ̀ ni bẹ́yìrù ọ̀tọ̀ ni kọ́bùdù ọ̀tọ̀ ni ká ta nǹkan ká rà ọ̀tọ̀ ni ká wá gbanti ara. ìtumọ̀ ẹ̀ ni pé àṣẹ méjèèjì lè wà pọ̀ ńgbà míì méjèèjì sì lè ṣe kíni o lè yà lọ́tọ̀ọ̀tọ̀ ajẹ́ mo lè ta nǹkan fún yàn òun náà lè ta nǹkan fún mi tí ń ta tàtà ara ò sì ní kú lọ́wọ́ ẹni sẹ̀ríà eléyìí ni pé kí ń pè ní títà ti lọ́wọ́ ẹni irú hadithi yóò fún wa gbọ́ yé asọ́tọ̀ ni bẹ́yìn ọ̀tọ̀ ni kíni ọ̀tọ̀ ni kọ́bùdù awèlè stèfà wọ̀fì láfùdín hàtà yàgbẹ́dọ̀hù kankan náà ni. àwọn àpèjúwe eléyìí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ lè wà lórí ìrìn àjò a alhaji àbí broda kínní mo sì ti ni mo fẹ́ ra mọ́tọ́sáìkù yín tí ẹ máa gùn bẹ́ẹ̀ bá fẹ́ ta ọ̀nkọ́dọ̀ òun ti ń wẹ́ni tí ó rà á à èlò lẹ́ẹ̀ta wọ́n wà lórí ìrìn àjò mọ́tọ́sáìkù wà níbo ká wà nílé à èlò lẹ́ẹ̀ta iye báyìí ni ẹ̀ta à iye báyìí lèmi ò fún yín àkọ́gbà ọ̀dà fi iye báyìí kùn wọ́n fi wá àgírí lórí pé mo ti gbà wọ́n àgírí lórí pé kíni mo ti gbà kọ́dọ̀ wá débi pé owó ni ọjà yẹn nínú sẹ̀ríà ọ̀tàmọ́ àlùbẹ̀yìyà níta ń pè ní títà rírà ti parí bọ́fẹ́ bóyá pé ọjà tá a rà kèé ṣe kínní kèé dọ́wọ́ ẹni tí ọ rà ẹ rí i pé ń bẹ̀ yẹn ọyẹ gan ọyẹ nísìnyí pé àsọ̀tọ̀ ni bẹ́yọ̀ ọ̀tọ̀ ní kínní ọ̀tọ̀ ní kọ́bdù àwọn àpèjúwe pọ̀ bẹ́ẹ̀ ńlọ́fà ni sẹ̀rí àfifi kalẹ̀ pé n ta ń pè ní bẹ́ẹ̀ wà á kéde àbí gbogbo ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtrákìtì nù sẹ̀rí à méjì náà ni ló ṣe pàtàkì ń bẹ́ẹ̀ kí ni nǹkan méjì náà al-ijabu wal-qabul ń ta nǹkan báyìí èmi náà ti gbà ntí sẹ̀rí àfẹ́ máa wò ní kótó ká tó pé bẹ́ẹ̀ ó ti pé àbí kèé pé kọ́dà bí wọn ò tí transfer ń ta ṣe kí ni ń ta ta ń taara. Ta, bí n ta ń pè ní ìjáàbù wal qabul bọ́ba ti ṣẹlẹ̀ ó ṣeé ṣe kí kọ́ntrakì àtàǹkan kò ti pè rẹ kó pé yanyan kọ́kàn kó pé bá a bá délé o ẹnu kí n wá gbé ẹ́ mọ́tọ́sáìkù nìní. àmọ́ tí sẹ̀rí àwa wò tí n fi ń ṣe gbogbo ẹ̀ fínífíní báyìí inú àpèjúwe tí mo mú wá fún yín nísìnyí aláàjì ti gbowó mọ́tọ́sáìkù ní Ìbàdàn ni wọ́n wà wọ́n lè kó àwọn méjèèjì mọ́tòsáìkù sì wà ní Ìlọrin pẹ̀lú àdéhùn pé báwọn bá ti padà dé lọrin lọ́la àbọ̀túnla o ẹnu kẹ wá gbé mọ́ṣíìnì tẹ ra ni mọ́júmọ́ ọjọ́ tí wọ́n ó déhùn o lè jí mọ́tòsáìkù lọ àbí ò ṣeéṣe bẹ́ẹ̀ ọrùn ta ló lè jí mọ́tòsáìkù lọ sí. sáwàá pé a ah, ti ń jẹ bẹ́ẹ̀ o ti parí nu sẹ̀ríà o o ti rà mo sì ti tà á fún ọ wọ́n ló tí wàá gbé àbí àà mo kàn kó fún yín ni ẹ̀ tí ì gbé ọjà fún mi gbogbo àwọn eléyìí ní sariya fi máa wo gbẹ fínífíní. anabuwa muhammad sallallahu alaihi wa sallam nítorí àwọn nǹkan tí máa wá ṣẹlẹ̀ báyìí pàtàkì jùlọ ọjà tí èèyàn bá tún fẹ́ tún ta téèyàn ti wá ń ta kó tó ṣe kínní kó tó ṣe kọ́búdù rẹ̀ kó tó gbà àyèmáyà àròyé ní ma ṣẹlẹ̀ ń bẹ̀bẹ̀ òun lọ́wọ́ àmà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam mọ́fin wa pé mọ́nìbítà àtọ̀ àmàn bẹ́yẹn bá ra oúnjẹ o àgbàdo lọ́ra ni èrè ni ìrẹsì ni ọ̀rà lórí ahọ́n àbí wọ́n ṣèwé àmọ́ ìrẹsì ìdọ́wẹ́ àgbàdo ìdọ́wẹ́ kò gbọ́dọ̀ tún tún ta fún ẹlòmíì hàtà yẹsítàwò fìyàwó títí tọwọ́ tiẹ̀ ní tẹ̀ tí e gbà bàbá wa gbà tán lẹ́yìn gbà ni ọfẹ jẹ ni ọfẹ ta ni bisimilayi àmọ́ kó tó dìgbà yẹn èèwọ̀ ni gẹ́gẹ́ bí hadith anabu muhammad sallallahu alayhi wa sallam. wàhánì ibn abbas mithluhu bí ibn umar ti gba hadith yìí wá alimami ibn abbas náà gba hadith yìí wá nínú ẹgbà wa ti ibn abbas ibn abbas radiyallahu anhuma òun wá fi kún pé wa ahsibu anna kulla shay'in mithluhu ibn abbas ni kódà mo sì rò pé gbogbo nǹkan míì náà sẹ́mi pé tàn án nìkan là nẹ́bi dákọ̀ ìdájọ́ kan náà ni kódà bí ó jẹ́ oúnjẹ àmọ́ ẹ wo dé kọ àwọn àfa èyí tí ibùnà abasi ní àbí ibùnà ọmọrù ní kọ́ọ̀lá rasulillahi sallallahu alayhi wa sallam èyí wọn ò rújú wọn jẹ́ ọ̀yẹ́jú gedegbe èyí tí ibùnà abasi fi kún pé a kọ́dà bí mi ti gbọ́ yé o ahọ́n tá fi sọ o kẹsẹ́kẹ́ ibùnà abasi ń ro orí o sẹ́mi pé gẹ́gẹ́ bá a ti máa wí lọ́pọ̀lọpọ̀ gbà nítawọn sọ̀hábẹ́ fi yàtọ̀ fáwa tá anabi fi sallallahu alaihi wasallam kò sí bẹ́ẹ̀ ṣe lè fi ẹni tí wọ́n rọ̀rọ̀ fún wé ẹni tí ọlọ́rọ̀ sọ̀rọ̀ ní ojú ẹ̀ ọ̀rọ̀ mi ń bẹ tó ṣe pé ibi bẹ́yẹn bá ti ń sojú ńgbà tí ń sọ̀rọ̀ lẹ́ẹ̀fi gbọ́ yé àbí irú bọ́ bá ṣe ṣe ńgbà tí ń sọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń nítumọ̀ ẹ́ ni yorùbá ní ọ̀rọ̀ ní fa obì ọ̀rọ̀ náà ní sì fa ọfà nínú àpò ẹ̀rìpọ̀ ọ̀rọ̀ ẹni tá a wá lọ naréjì fún pé wọ́n wí báyìí òun ò ní nírú àǹfààní tẹni ọgbọ́ òun ní ọ̀rọ̀ táwọn sọ̀hábì anábọ̀ ni wọ́n fi jù wá lọ nípa ó sojú tiwọn kò sojú tiwa òní gbogbo bẹ́ẹ̀ ọba ti gbọ́ àyà kùránì yé tí ó gbádìí fi ànábì yé ọ gbọdọ béèrè pé ta ń gbọ́ yé bẹ́ẹ̀ nínú àwọn tó bá ànábì gbáyé èyí tí wọ́n ń pè ní sálàfíyà nù yà á àwọn sálàfù bí wọ́n ti gbọ́ yé òun làwa náà gbọ́ yé torí pé àwọn ló sojú wọ́n rọ fún àwa ni eléyìí ṣe pàtàkì púpọ̀ a sì máa wí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn sọ̀hábì ànábì ìṣẹ̀gbẹ́ wa o dípò tí èèyàn máa wá tú ní ìfẹ́ ẹnu ní òní lẹ́yìn ẹgbẹ̀rún ọdún tá ànábì ò máa a gbọ́dọ̀ béèrè kóńtò àwọn náà bí rẹ àwa náà bí pé bí wọ́n ti tù wọn tà ń tù bẹ́ẹ̀ ah, kò síjà ń bẹ nínú àwọn sọ abẹ tá ń gbọ́ yé bẹ́ẹ̀ ọ̀sán lè gbọ́ lárúbáwá jù wọ́n lọ ọ̀rọ̀ òsì sójú tiẹ̀ àtàwa ó sójú tiwọn nípa báyìí Ibn Abbas ní bẹ́ẹ̀mi ti gbọ́ ọ̀rọ̀ anẹ́bí yé yìí o ntí mo gbọ́ yé ni pé kìí sọ̀rọ̀ oúnjẹ nìkan o kọ́dà ń tí ọba jẹ́ oúnjẹ náà mẹ́sìláhù ìdájọ́ kan náà lòun àtúnjẹ òní eléyìí lọ́wọ́ á mú bí ìyapẹ̀nu díẹ̀ wà láàrin àwọn àfa lẹ́yìn ibn abbas awaari nu wọn tó dúró lérú ẹni ẹ yìí tí ibn umar àti ibn abbas gbà wá yìí lọ́dọ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam yàtọ̀ fún tafsiru ti ibn abbas tu ara wọn ni alimami malik rabi allah rahimahulahu ta'ala nínú ìdájọ́ ti ìmáàmù máàlìkì ni pé àdífì yìí o ọ̀rọ̀ oúnjẹ lásán ní sọ o mọ́nibìtá tọ̀hámàn ẹni ọba ara oúnjẹ o kò gbọ́dọ̀ tún ta ata títí tí ìgbà ẹni ọba ara mọ́tò ńkọ́ ẹni ọba ara mọ́tòsáìkù ńkọ́ ìmáàmù máàlìkì ló lè tún ta torí pé tọ̀hámù ni àdífì wí àwọn àyímọ̀ tó kù àwọn ni àà. Ah, nígbàtí Ibn Abbas ti wí pé bóun ti gbọ́ yìí òun rò pé nǹkan yòókù bí ọ̀rọ̀ oúnjẹ náà àti pé kí ni ìyàtọ̀ oúnjẹ àti ọjà tó kù lọ́jà àwọn oní àà àtọ̀ oúnjẹ o àtọkọ o àti kẹ̀kẹ́ o gbogbo ntí èèyàn bá rà ẹ́ khasatan alimami shafi'i walimami ahmed ibn hanbal rahimahumallahu ta'ala gbogbo ntí èèyàn bá rà kò gbọ́dọ̀ tún ta títí tí ó fi ṣe kíni títí tí ó fi tẹ̀ ní ọwọ́ bàbá wa tẹ̀ lọ́wọ́ tán ntọ́ba wa fẹ́ ṣe lẹ́yìn ìgbà ni kò ṣe kíni kò ṣe ọfẹ́ jẹ fúnra rẹ̀ ni ọfẹ́ ta ni bisimilah nínú fíkìw hadithi yìí lọ́pọ̀lọpọ̀ ntí wọ́n ń ṣẹlẹ̀ ní títà ríra ọjà ló dé lónìí hadithi yìí bá wí púpọ̀ bẹ́ẹ̀ yẹn bá wo ọ̀pọ̀lọpọ̀ títà ríra ọjà lónìí àwọn èèyàn ń jòkó nàìjíríà yàn yín ń sì ń ní London ó jòkó lamẹ́ríkà ń ta ní ní China lórí kíni lórí internet. òun náà sì máa dúnadúrà ń bẹ̀ náà ní kèèrà tán ó ti tà fún ẹnìkan ní Hong Kong tọ̀hún ní èkè dọ́wọ́ ẹ̀ tán ó ti tà á fún ẹnìkan nàìjíríà gbogbo àwọn ọjà báwọn wá káyé lónìí òun nírú bẹ́yàn bá gbọ́rọ̀ ọlọ́run tí ó gbọ́ta nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam yóò wá máa gbé yóò dàbí ìgbà tí ń gbéyàn <laughs> fáwọn àgbà kan níjọ́ tí ó bá wá yíwọ́ kọ́ra yóò yí ẹsẹ̀ bẹ́ẹ̀ bá wádìí dáadáa n ti ń jẹ́ global economic crisis tó bá gbogbo ayé láti two thousand and eight tí rẹ̀ àbọ̀sẹ́kù rẹ̀ tán lẹ́dọ̀ọ́ ní òun ló gba àwọn báńkì tí wọ́n ń tẹ̀lé ipa wọ́n ń ṣe gbogbo ẹ̀ ibì kan ló ti wá àìtẹ̀lé hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam yìí òun ni root cause gbogbo crisis yìí tolúra àwọn ọjà báyìí lọ́pọ̀ táwọn èèyàn ń ta láyé lónìí ilé kan bẹ́ẹ̀ ń bí báyìí ẹ̀yin ti rà á ńgbè ó lẹ́ẹ̀sánwó ẹ̀ẹ́sánwó lẹ́yìn oṣù kan iye báyìí ni gbogbo ẹ̀ pẹ̀lú rìbá náà ni o báńkì tọ́ra lé kò fẹ́ fi rẹ́ǹtì o. àmọ́ra ń ra pé ní séye báyìí mọ́ra ní London bọ́ba dé bẹ́yẹn kan bá wá láti Nàìjíríà yóò mọ òun lójú yẹ báyìí ní ọ̀ra ara Nàìjíríà náà fẹ́ gbélé òun náà wò pa yọ ju ara Togo lójú ju ti tòun lọ bẹ́ẹ̀ bá wá wo ọjà ẹyọ kan ẹ ilé kan náà ni o ntó ti lọ ní mọ́ta mọ́ra mọ́ta mọ́ra ó lè lọ ń pèlè mẹ́jọ ó lè lọ ní kíni ní pèlè mẹ́jọ bọ́lọ̀ ń bá wá ṣe é. tí lè yí òwò tí ò jóná àgbẹ̀ yọ padà kan ẹnìkíní yọ kan ẹnìkejì yọ kan ẹnìkẹta bóyá yọ padà kan ẹnìkẹjọ náà bá wú àbó jóná gbogbo ya wàá dàbí ilé tá a fi káàdì mọ tí ọkàn wàá wálẹ̀ pùrù precisely nílùú lamẹ́ríkà mortgage loan afẹ́ kọ́lé ẹ̀yà wa nkankan òun lọ da crisis lẹ̀ látàrí àìtàrí hadith anabu muhammad sọ ńgbà wọn tiẹ̀ mọ́ láfilẹ́ níta wa mùsùlùmí gbọ́dọ̀ yàtọ̀ àwọn èèyàn wa yáwó wọn ra ilé tí wọn máa gbé iye báyìí ìwọ iye báyìí iye báyìí lọ́ọ́ máa san iye báyìí ni wọ́n san ní tí wọ́n wá ṣe ni pé ṣe gbogbo báǹkì tí wọ́n ti yáwó yìí ẹni tí ó san tiẹ̀ meji, ọdún méjì ẹni tí ó san lẹ́yìn ọdún mẹ́ta ọlọ́gbọ̀n ọdún irú ẹ̀ ń bẹ ńlẹ̀ yìí náà o gba àwọn ilé ẹ́stéètì gangan ẹ́ àwọn báńkì wọn yìí wá dúó ìdáni ọmọ ẹsẹ̀ dóde lẹ́yìn ogún ọdún tòótò sanwó àwọn wàá kó gbogbo ẹ̀jọ wọ́n securitize ẹ̀ bí wọ́n ti pè nù wọ́n ṣe kíni wọ́n securitize ẹ̀ wọ́n sọ di pépà gbèsè àfa àmúyí gbèsè àfa kíní wọ́n wàá sọ di <laughs> wọ́n sọ di pépà wọ́n wá gbé lọ ọjà gbé lọ kíni capital market wọ́n wá tà gbèsè báyìí àfa báyìí jẹ wá iye bàbá yìí ní ọ̀sán àmọ́ bí wọ́n bá ṣe tán tọ́ ra nísìn ayọ̀ yẹ báyìí lẹ̀ fọ́n bẹ́ẹ̀ ńgbọ́ bá dìgbà ń wọ rẹ̀ ọ̀sán kọ̀sán wọ lọ́mọ ọ̀ ti bá wa kó bọ́ba gbé twenty thousand ní ó fún wa lẹ́yìn ogún ọdún bọ́ba lè fún wa ní eighteen nísìn bá wa kó àwa nídìí owó ńgbọ́ bá di ìgbà ń má lọ gbà lọ́wọ́ rẹ̀ àwọn kan náà tún ra yóò lọ kẹrin sẹ́rẹ́ àwọn tó ra nìna àwọn náà tún gbé lọ jàmí wọ́n ní primary market wọ́n ní secondary market ọba ra primary ọ̀tà ní secondary kèsì tertiary de kèsì mò ń sọ ilé yìí káfí mọ́tọ́lọ́ ń ṣe fáwọn mùsùlùmí gbogbo àrùn tí ń sa ayé àwòsàn rẹ̀ ń bẹ ní Islam wọ́n wá ta gbogbo àwọn nǹkan wọ̀nyí ìran àwọn tí ń ra ń gbà wọn ọ̀pọ̀lọpọ̀ ti kó gbálé nìsín o Fannie Mae Freddie Mac gold kìnìkan gbogbo wọn sára gbogbo àwọn gbèsè ni wọ́n sì ti máa ń ra abẹ́ ẹsẹ̀ mọ̀gbọ́n ní yọ́ọ́ máa dàbí ìgbà tí ti ń gbéyàn ì máa pé ọ wà lucrative lójú wọn ní tí wọn ò gbé tí wọn ò sọ gbèsè twenty thousand àwọn san seventeen àbí wọ́n san eighteen tí wọn ò lọ́bì kan wọn ò sì nídìí owó ń gbọ́ báyà wọ́n máa gba eléyìí ńgbà tọ́lọ́run wá gbé bí ti ṣe dé nǹkan wàá sojú rẹ̀ mọ́ nígbà yẹn fọ́rọ̀ ajé Amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́mi pé pilẹ̀ kínní yìí ni kínní ilé tí ó sì máa ṣe kínní yóò máa san owó yìí díẹ̀díẹ̀ nígbà tí nǹkan ò ṣe dáadáa mọ́ ẹni tí ń gbélé tọ́ra lé ń pilẹ̀ tẹ́yìn wulẹ̀ ń ta gbèsè rẹ̀ tẹ́tí wàá ta láì mọ́ yé òun ọ̀ rówó san mọ́ kò rí kínní wọ́n ti pílánì gbogbo ẹ̀ tẹ́lẹ̀ náà bọ́ bá ma lórí àìrówó san kò le bọ́ bá ma lórí kíni àìrówó san wọ́n ti dè wọ́n pé bọ́ bá ti rówó san máa gbà á gbà léhùn gbogbo ẹ̀ ni wọ́n ti dè wọ́n ti dè wọ́n kalẹ̀ àmọ́jọ́ tọ́lọ̀ ń bá lóhùn dé gbogbo ẹ̀ wà yíwọ́ gbogbo ọgbọ́n wà di àgọ̀ gbogbo àwọn tí wọ́n ti dè pé ẹ bọ́ bá ti rówó san mọ́ á gbà lé rẹ̀ hùn situation ti wá ó ti wá worse débi pé àwọn fúnra wọn kí wọn tó pa àwọn gbalẹ̀ àwọn ni wọn kókó léwọn àwọn ni wọn ṣe kí ni torí pé tó ni pé wọ́n wá kakuléètì pé bíyàn bá ju ilé yìí sókè lónìí tó tà ṣe mọ̀ pé bí nǹkan bá ti pọ̀ bí ẹ̀yin ní economics bí supply bá ti ọba ti pọ̀ ju di ẹ̀hún bí supply bá pọ̀ ju demand lọ ni price ọ̀ wá ntọ́sẹ̀lẹ̀ ń gbà wọn lọ ilé táwọn ti ń rò pé aa ah, ilé ìkọ́lá bàbá gbà bí ọba rówó ìsan ọkẹrẹ yẹn two million dollars ọ jáde mbẹ bẹ́ẹ̀ yẹn bá wà lù ń gbà ń jókòó lórí ìta ní two thousand àwọn tí ọmọ wa sanwó díẹ̀ díẹ̀ kó wa prefer pé ẹ wá gbalẹ̀ yín àwọn gan kó jáde kó ní inú lédè gbogbo ẹ ṣẹ̀ṣẹ̀ máa halẹ̀ mọ́ pé sóòrò san kó jáde òun gan ti kó jáde toro ti wò ó ti kakuléètì ẹ pé bẹ́ẹ̀ yẹn bá lulẹ̀ yìí ń gbà ń jó lónìí ní price nísìnyí kọfẹ tó <laughs> ntí ẹ ló wọn mọ mú wáyé táwa ní gbèsè torí pé compound interest ni yóò máa gùn bí ó bá san lọ́dún yìí tó ìdí ìdí ọ̀sán lọ́dún tí ń bọ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ bí ó bá yìí tẹ kó jáde lọ́dún yìí àfa ọmọ ọmọ rẹ̀ ó gbèsè ńlẹ̀ nípa báyìí nǹkan alùpùpù wọn gbé bá gbalẹ̀ ẹgbàá tọ̀yì àwọn náà sì ti sọ kalẹ̀ pé àwọn gbalẹ̀ àmọ́ ìjọ pé wọn mọ́ ẹni ó ti gbé báyìí lérí gègé títí ń retí rìbá àti rìbá two million ọwọ́ adi pé bọ́ba lulẹ̀ ìgẹ̀ngbàǹjọ nísìnyí kọ̀ wọ́ one million ọ̀sọ́ọ̀tì náà àbí ogin kọ̀ wá mọ lórí àwọn tí báńkì àkọ́kọ́ tó yá àyàn lówó mọ́ ó ti ta gbèsè yìí fún báńkì mi báńkì mi náà ti ta gbèsè yìí fún báńkì mi eléyìí náà ti rú lọ primary market tọ̀hún ti rú lọ òun lọ́fà tó fi wá kárí ayé ìjọba tí wàá di pé kínní yìí ó yíwọ́ nísàlẹ̀ ẹ́ ní tí ò tí kànyàn lọ́wọ́ tẹ́ ẹ ti ń tà á eléyìí tí ó fi yé wa gbogbo àwọn tí mo wí yìí wọ́n ń pè ní derivatives almushtaqatul maliya èmi ni forward ni èmi ni future contracts ni options ni bí wọ́n ti máa tà nù ẹnìkan wá kọ́ ọ nǹkan kan tó fi sọ àrùn tí ń dààmú ayé táyé fi mọ̀ tún máa ń tí wà ń wí pé a wa ni. wọ́n ní tá a bá wo gbogbo ní ti ń jẹ́ owó àti ẹnìkan lówó nàìjíríà ní amẹ́ríkà ní ìlú èbó ní ìlú ọba ní ìlú lárúbáwá ní gbogbo ní ti gbogbo ayé ń yí nù ẹnu owó wọ́n ní ojú sixty trillion dollars lọ sixty trillion dollars òkè sọ owó kékeré o pé bàbá bàbá dalẹ̀ tá a bá tún sa bí o bá ṣe máa wí náà kọ́ bàbá dalẹ̀ tá a wá tún sa <laughs> kọ́ bá a pé ẹ àbí kọ́ bá a dínú pé kọ́ lé ju sixty trillion dollars lọ nígbà táwọn wá gbé ìwé pé derivatives yìí ó ti ta ọjà ẹyọ kan ọta afáàfáà yìí afáà yìí ti lọ ọta afáàfáà yìí afáà yìí ti ta fún mo ṣe júwe fún yín o ọwọ́ adi pé tóta owó tá a pé ń bẹ lágbàáyé ẹgbẹ́ lónìí six hundred trillion dollars nbo ni ẹ bá yọ sixty nbo ni mélòó kù orí pépà lásán lọ wa yes n ti ń jowó gidi àti ilé gidi tó wà níbì kan gbogbo ẹ̀ tá a bá bálù rẹ̀ kò ju kí sixty trillion dollars lọ à á sì ń parọ́ fúnra wa pé ẹkọnọmi ayé sixty six hundred trillion ní à ń yí ní eléyìí ń ta eléyìí ilé ẹyọ kan táàfà yìí kówó lé tí ò tí ì dọdọ ẹ kò tí ì rí gbà ó ti tà fàáfà yìí òun náà ti tà fún kínní mọ̀nìbítà àtọ̀ àmọ́n fàlà yẹ̀bẹ̀ ẹ̀hú hàtà yẹ̀sítà òfìyàwó. ńgbà tí ọlọ́run ké fáwọn yàtá nàbí ké sallallahu alaihi wasallam rò pa àwọn gbọ́n ni. Amanto tó kó báyé títí dòní ẹ̀kọ́nọ́mì ayé ò tí ì bọ́ mbẹ́ ẹ̀kọ́nọ́mì títí di bá a ti ń sọ̀rọ̀ yìí kò sí ẹ̀kọ́nọ́mì tó ti gbádùn òun náà lẹ́yìn náà máa gbọ́ ní bí ọba jẹ́ bẹ́ẹ̀ àwọn gba àwọn èbó tá à ń wò kó lówó ni wọ́n àwọn náà ń yáwó nísìn IMF Áfíríkà kì wọ́n nìkan kí wọ́n ń yá lówó mọ́ nísìn wọ́n ń yá wọn lówó ní Yúróòpù China ń yá wọn èbó lówó nísìn kọ́nà ń yá Amẹ́ríkà lówó gbogbo eléyìí fi ń yé wa pé ní àwa mùsùlùmí góòlù ń bẹ lọ́wọ́ wa àmọ́gbà tá a mọ iyì rẹ̀ tí wọ́n tí wọ́n ń ṣe òun náà ní tó ń wù wá. níbo la wá fi alukur'ani sí níbo la fi hadith àwọn kìlọ̀kìlọ̀ olówó iyebíye tá a nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam tó ti kì wá ń lọ ní kúkúrú èyí tí ibùnà abasi wí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wí òun náà ní ọ̀nà òun ni pé kì í sọ̀rọ̀ oúnjẹ nìkan gbogbo ntí yẹn bá rà kótó di kó tuntun tàfẹ́ lòmíì ẹ́ jẹ́ ọ tẹ̀ ọ lọ́wọ́ ẹ má máa tajà ìdàndàn tí sixty trillion fi máa wá translate lórí ìwé di six hundred trillion ẹ̀yin náà wà àwọn báńkì kan nàìjíríà tí wọ́n máa gbapò kínní hmm, àbí wọn ò ti tà wọ́n nísìn wọ́n ti tà báńkì tí máa gbapò kínní ju nàìjíríà àṣẹ gbogbo ẹ̀ lórí pépà lásán yìí àṣẹ gbèsè tiẹ̀ gan-an ó ju tàwọn tí ń gbapò kẹ̀ wá lọ bọ̀tí ń gbé pé àwọn ọjà pé ntí ọ̀dájú yìí ó ti tà á fẹ́lẹ́ yìí ó tún ti lóhùn rà gbogbo ẹ̀ sì ń wà lákọọ́lẹ̀ iye báyìí iye báyìí iye báyìí yóò wá dàbí kọ́bẹ́kọ́bẹ́ ẹ̀ ń pé bọ́ meke bá ń fi kọ́bẹ́kọ́bẹ́ ti ń fún yóò máa tóbi yóò máa tóbi tó bá ṣe bù lẹ́ẹ̀kan náà yóò wá rí i pé kọ́bẹ́kọ́bẹ́ wọn àṣekò àṣekò jù báyìí lọ gbogbo eléyà ìtẹ̀lé kínní òfin ọlọ́run àti tànàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam òun ní nfààfà yìí o àfitáyé bá sì padà síbi ntọ́lọ̀ nfẹ́ ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir. an jabir radiyallahu anhu hadith ẹlẹ́ẹ̀kejì jabir ibn abdullah radiyallahu anhu màlúgbà wa. أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول عام الفتح jaabiru ni mo gbọ́ ta nabuwa muhammad sallallahu alayhi wa sallam ti ń sọ báyìí lọ́dún fatihu ìyẹn ni pọ́dún ta nabi jẹgun tó padà wọ ìlú maka tó borí ara maka. inna allah wa rasulahu harrama bayya alhamri wal maitata wal khinzir nabi ń wíjọ náà pé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ti ṣe léèwọ̀ kíni bayya alhamri kéèyàn máa ta ọtí àbí kọ́ máa ra ọtí ẹ sọba mu títa ọtí nìkan àbí àti ríra rẹ̀ náà méjèèjì ni àti sọ níjẹjọ àlùbẹ́yìrì lábùdó olójú mélòó ni olójú méjì ni mi a bá ní bẹ́yìrì ó ti kó kíni sínú ó kó títà ó sì kó ajẹ́ pé ìtumọ̀ àdìsí yìí ni pé anabi ṣe lé ọlọ́run àti anabi ṣe wọ̀ kéèyàn ọtọ̀ tí àti kọ́ra wàlmẹ́yìtàtà kéèyàn ta òkú ẹran àti kọ́ra òkú ẹran wàlxẹ̀nzìr kéèyàn ta ẹlẹ́dẹ̀ àti kọ́ra ẹlẹ́dẹ̀ wàlásnàm kéèyàn ta èrè àti kọ́ra èrè gbẹ̀yìn tẹ̀ ń gbẹ́ èrè ara yín tí àbí wọ́n bá yín gbẹ sílé kéèyàn ta èrè àbí kọ́ra èrè èèwọ̀ lọ́lọ́run àtànẹ́bí ṣe o sallallahu alaihi wasallam faqila ya rasulallah ńgbà tá anabi wí báyìí tán àwọn sọ̀hábí ń jọ́ náà wọ́n wá bí anabi wọn ni ya Rasulullah ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ara'ayta shuhumal mayta àti gbọ́n tí ọlọ́run wí ká má ta ọtí ká sì má rà ká má ta òkú ẹran ká sì má rà ká má ta ẹlẹ́dẹ̀ ká sì má rà ká má ta ère ká sì má rà àmọ́ orí wa anabi ara'ayta shuhumal mayta ọ̀rá ọ̀rá kínni òkú ẹran fa innaha yutla biha asufun wa yudhanu biha aljulud ọ̀làwọn àǹfààní kan tá a máa rí lára ẹ̀ nínú àwọn àǹfààní náà ni pé àwọn ọkọ̀ ojú omi wa tó bá dálu tá a bá fẹ́ di bí ọ̀rá yìí ìmọ̀ ṣe ṣe kínni ìmọ̀ ṣe di. Uh, wàyúdìhánu bíhá aljulud àbí bọ́yá awọ kan afẹ́ kó smooth ẹ́ bàbá àpìlà irú àwọn ọ̀rá yìí síbẹ̀ yóò ṣe kíni gbígbà tí yẹn fi gírísì rà ni kóde yóò ní kakọ́ wayastasbihu biha annas kódà àwọn ẹlòmíà máa yọ ọ̀rá yìí bí epo epo èbó kerosene àbí ẹlòmíà máa epo èbó mẹ́nìsìn <laughs> kerosene ni àwọn àgbàlagbà máa ń pè fún wa ní epo èbó <laughs> ẹ́ àbí kíni barafin ẹbọ ni barafin <laughs> eh, ipe àwọn kan máa fi ọ̀rá yìí wọn ayọ wọn máa fi ṣe kíni wọn máa fi tànà kọ́dà léyìí tí ọ̀pẹ́ púpọ̀ jù eléyìí sì wà tí wọ́n máa fi ọ̀rá tan iná ọ̀rá yìí wáá jọ ọ̀rá ta rí látara kíni òkú ẹran àwọn sọ abẹ́ ń kàfa ànábìnjọ́ náà pé ah, àwọn àǹfààní báyìí ń bẹ lára mẹ́ta ntọ́ bá jẹ́ òkú ẹran fàkọ́ọ̀lá ànábì bá dáhùn lóhùn pé sallallahu alaihi wasallam láà no rárá o huwa haramun èèwọ̀ ni huwa haramun èèwọ̀ ni níbí yìí nínú fíkìrì hadithi yìí àwọn afa òní mímọ Ọlọ́run kó san wọ́n lẹ́san dáadáa àwọn afa sunna gẹ́gẹ́ bí wọ́n ti máa mú ti fún àtẹ̀dọ̀ ọ̀rọ̀ hadith anabu muhammad sallallahu alaihi wa sallam káwọ́ bá gbádùn ẹ̀sìn àwọn wá fojú wo báyìí pé huwa haramun ma huwa haram torí nǹkan méjì lọ́wọ́ àyàn àyìnísìn èwo ni haramu ẹran ti pé ń pilẹ̀ kí lànàbí wí bẹ́ẹ̀rù títà àti rírà ṣé ká ta ọ̀rá àti ká ọ̀rá ni haramu ni torí pé pronoun lànàbí kẹ wíyàn yìí huwa it is haram ìtì ni wọ́n ní kí ni odò fún torí pé nǹkan méjì ló ṣeé ṣe kó túmọ̀ yá yìí ó lè túmọ̀ pé níta nàbí ń wí bọ̀ o òun ni pé kí ni bẹ́ẹ̀ o ká tà àbí ká rà àbẹ́ yìí tó wí ntòsí ntòsí yìí kí lànàbí kí ni wọ́n wí ntòsí ntòsí yìí sẹ́mi pé èsì àti béèrè máa tẹ̀léra ni ntí wọ́n bi ànàbí kan yìí bí ni pé ọ̀rá yìí o a máa fi a máa lò fọ́kọ̀ ojú omi a máa fi ṣe awọ a máa fi tan láńtà sáwọn eléyìí ni haramu ẹ ṣe káfi ẹ ẹ ọ̀ra òkú mbete káfi tanná àbí káfi ṣe awọ àbí káfi dí ibi ọba fẹ́ lu níbi ẹ ọkọ̀ ojú omi sáwọn wọ̀nyí ni kíni haram torí pé méjèèjì ló wà nù hadithi bọ́bá yìí kó anabi sọ̀rọ̀ sọ́la mú ṣe yàá da alábùyẹn tó ní alibẹ́yìí haram kẹ́ ta lé wọ̀ kọ́ba ti rọrùn àmọ́ anabi kan ní it huwa haram haramu ni o ẹ wo àwọn àlùfáà bí wọ́n ti máa ronú ní ronú jinlẹ̀ bọ́rọ̀ bá wa rí báyìí ọwọ́ akubọ́lọ̀ ń bá ṣe bọ́n kálukú ní àgbọ́yé ma àwa rí nu àwọn onímọ̀ tí wọ́n ní àà níta nẹ́bí ń wí bọ̀ òun láàrin létí ẹ̀ máa torí pé àwọn sọ̀hábẹ́ ni wọ́n gbé yìí wọ̀ ni wọ́n bi pé a máa fi ṣe kínní a máa fi ọkọ̀ ojú omi awọ kínní anabi wa ni ó wà haramu ni pé wọ́n ní ta anabi wí ni pé kọ́dà tòun ti gbogbo ń tẹ́ wíwù náà èèwọ̀ ní kẹ́ ta àbí kẹ́ ra a jẹ́ pé albayu hara albayu hara àmọ́ kéèyàn ó fi tan náà kèé ṣe kínní haramu. haramu. kéèyàn ó fi di nǹkan kíni kẹta kèé ṣe kíni haramu bọ́ba rí lọ́fẹ̀ẹ́ bọ́ba rí ní ọ̀fẹ́ àmọ́ ẹ má wá kéèyàn wá gbé dọ́nbọ̀rọ̀ àbí bó ń pè òkú nbètè kankanlẹ̀ má wá pé bẹ́ẹ̀ lòun ti ń rówó ànábìlẹ̀ wọ̀ ni ìwọ tó sì rà èèwọ̀ ni àwọn onímọ̀ tí wọ́n ní àà èyí haramu ta anabi wí nǹkan yìí ó ti wí haramu ta kọ́kọ́ àmẹ́lẹ̀ yìí wúwa haramu yìí túmọ̀ ẹni pé kọ́dà kẹ́ ẹ fi tanná àbí kẹ́ fi kẹ́ fi dín nǹkan àbí nǹkan kan haramu lòun náà ń fi hàn pé bí o ti lẹ́tọ̀ kẹ́ ta kẹ́ ẹ rà bẹ́ẹ̀ ni ọ lẹ́tọ̀ kínni kẹ́ ẹ fi ṣe àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ méjèèjì táwọn onímọ̀ sọ ni tí ó sì sọ̀rọ̀ fẹ́ẹ́ nú bẹ́ẹ̀ látara àgbọ́yé hadith anabu muhammad sallallahu alayhi wa sallam inú àwọn tá a wá mọ̀ sí al-muhakkikun àwọn tí ọlọ́run tún bùn ní mà tí wọ́n máa lè wo ọ̀tún àtòsí kí wọ́n wá sọ ìwo láàrò pé ọ̀fẹsẹ̀rin lẹ̀ àwọn àwọn àfáà máa ń pè ní al nínú wọn ni sheikhul islam ibn taymiyyah rahimahullah nínú wọn ni ibn al-qayyim rahimahullah ta'ala àwọn méjèèjì fara mọ́ pé huwa haramun bíi al-bay'u kátà àbí kára lànàbí ń wí òun náà láàsì apply sí àárín wọn ní kí ló dé wọn ní nítorí pé a wo eléyà wa kọ̀ǹpìà rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí sẹ̀ríà míì tó pọ̀ àrí pé báàbò lè ń ti fáyé awsa'u min báàbí albay báàbò lè ń ti fáyé awsa'u min báàbí albay ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní sẹ̀ríà lè máa láwù kéèyàn kò ní pé kíni kò ní pé kí ọmọ lò wọn ní irú ẹ lélẹyìí lílò rẹ yìí kò sí nǹkan kan tó burú bí òfin tanná ẹyọ ẹfin tanná ẹfi dí nǹkan kan kilo kọ ẹ ẹfi ṣe awọ àmọ́ títà ríra rẹ òun lè wọ gẹ́gẹ́ bí títà ríra ẹlẹ́dẹ̀ ọtí àti Eh, eh, asinam ọ̀sà eléyìí ni ọ̀rọ̀ tí ibn taymiya rahimahullah àti imaamu ibn al-qayyim rahimahullah ta'ala tí wọ́n wí. thumma qala rasulillah sallallahu alayhi wa sallam lẹ́yìn eléyìí ni anabi tí wọ́n wí báyìí inda dhalik ń gbà wọ́n wí báyìí. qatala yahud anabi ni ọlọ́run kí ọba àwọn yahudi jà lórí kí lọ́lọ́run ọba àwọn àwọn alifáàdù yìí pọ̀ kánrin tá nabi ma máa wí láti lè já ama mọ̀ pé ẹni ọlọ́run bá jà kí lẹ́yìn fẹ́ kọ́ sí ẹ̀ sí ẹ́ ńgbà anabi bá ní kọ́tà lọ́hù ṣe òun là ká yóò pé ká ṣe bí wọn náà àjẹgbọ́n òun náà ń wá ìjà ìjà ọlọ́run àwọn àpèjúwe pọ̀ ẹnu àwọn àpèjúwe tó gbajúmọ̀ ńgbà anabi tọ́lọ́jọ́ fẹ́ dé. anabi ń sọ àwọn ọ̀rọ̀ kan lásọ̀ọ́lẹ̀ lásọ̀ọ́lẹ̀ lásọ̀ọ́lẹ̀ nú àwọn ọ̀rọ̀ tí wọ́n wà lákọ́ọ́lẹ̀ pa anabi sọ ńgbà tó lọ́jọ́ ń súnmọ́ tí ń wí pé qatalallahu al-yahud kí lànàbí ní kọ́ta kí lọ́lọ́wọ́ bá wọn jà sí ọ̀ni idha mata fihimul anbiya ittakhadhu anabi ló wí bẹ́ẹ̀ anabi ní ìjà ọlọ́run ìbínú ọlọ́run ó tún máa bá àwọn yahudi nítorí nǹkan kan ah, wọ́n ní kíni kíni wọ́n tún ṣe anabi ní bá anabi ọlọ́run wà sọ́ọ̀lì hihim bá anabi ti gbinu àǹbíyá òhun wá sọ́ọ̀lì hihum báwọn anabi ọlọ́run àbáwọn ẹni rè àwọn afa àwọn ẹni rè nù wọn bí wọ́n bá ti kú ìtàkàdù quburahum masajida wọn a ma masalasi lórí sàárè wọn wọn a sọ sàárè wọn di kíni di masalasi anabi <laughs> ni ọlọ́run ọba àwọn jà ọkọ̀ tí ọlọ́run lọ́rùn kọ́dà anabi ọ̀wá dóńbẹ́ anabi anifa inni anhakum andhalika èmi ń kọ́ yóò fún yín ẹ gbọ́dọ̀ dáwó nínú àwọn ọ̀rọ̀ tá anabi sọ gbẹ̀yìn lélẹ́yìí tí ò sí násìkò mẹ́ sallallahu alayhi wa sallam qatalallahu al اتخذوا قبور أنبيائهم مساجد فإني أنهاكم عن ذا إمن كفونيو أما داوليميو النبي لو بيو صلى الله عليه وسلم òun sì ni lànà anabi dòní sallallahu alayhi wa nípa báyìí Eh, ara qatala Allahu al-yahudi tá a fi yà lọ́bẹ̀ omi ìtúni gbogbo bí anabi bá ti fẹ́ kìlọ̀ fún wa pé ẹ má ṣe bẹ́ẹ̀ o ó ní qatala Allahu al-yahud ọlọ́wọ́ bá wọn yahudi já kí ni wọ́n ṣe inna Allaha lamma harrama alayhim shuhuma shuhumaha ó ní ẹ̀rí ọ̀rá tẹ̀yìn wíhun pé àfin ṣègbà àfin ṣàwo ńjọ́ tọ́lọ́hún ṣe léèwọ̀ fáwọn kínni fáwọn yahudi wọ̀nyí jamaluhu wọn bá ní ẹbí ńgbà tó dì ní ọlọ́run ní ọ̀dà ẹ yọ ọba ti domi ẹ sẹ́ni pé kọ́tàlá lọ́wọ́ àlìyàwó sọ́mà bàáwù wọn bá ń tà bí wọn bá yọ fún wọn pé kí ọ̀rá tó dì ní lọ́lọ́run ní káwọn máa ta àwọn sì ti yọ eléyìí òróró lélẹ́yìí. <laughs> fa akalu samana kọ́ra àwọn tó ń na owó rẹ̀ gbogbo ẹni tí ń bá ń dọ́gbọ́n tí ń da ẹ̀sìn rú pẹ̀lú agbárí iṣẹ́ Yahudi ni ńgbà tọ́lọ̀ ní ẹ má ẹ má ṣe nǹkan báyìí wọ́n á ní ẹ̀fílẹ̀ ńgbà bá ṣe báyìí ńkọ́ ọlọ́run mú àpèjúwe tó pọ̀ wá bẹ́ẹ̀ ẹ wo kí sọ wọn míì ọlọ́run ni ẹ máa pẹja ẹ máa pa ẹja tẹ ẹ bá fẹ́ pa gbogbo ọjọ́ àfọjọ́ kínní àfọjọ́ sátidé ẹ máa wo yahudi o kọlọ́mọ jẹ káwọ́ ọjọ́ yahudi àmọ́ pọ̀lọpọ̀ lónìí ọlọ́run kọ́ sànú ni bí máa fa gbárí yí nǹkan tá a mọ̀ pọ́ náà ní ká máa wá tọ̀nù ẹ̀ ìwà yahudi ni anabuwa muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ ara táwọn yahudi máa ń ṣe tí wọ́n ti ṣe rí ọlọ́run ẹ má pẹja lọ́jọ́ kínní wọn ni ẹ ṣe sátidé ló ní ama pẹja ọdà bàbá wa di ìrọ̀lẹ́ jímọ̀ hmm? wọn wà lọ ná àwọn sódò wọn kó àwọn wọn nà sí kíni sódò wọn á ní débẹ̀ ń sátidé bàbá di sànńdé <laughs> wọn kàn dé wọn kàn ọgbà àwọn ẹja táwọn ti bẹ́ẹ̀ ọlọ́run sì létò tó ṣe nù tá nàbí tó wà nù tafsiru àyà yìí ipe tí wọ́n rí ni pé àwọn ẹja yìí náà ẹ̀dọ́ ọlọ́run làwọn náà ọlọ́run ṣe ìbáhà rẹ̀ fáwọn akáwọ̀ máa jẹ wọ́n ara ń tọ́lọ́run fi pọ́n máa nábì ádámàlé àmọ́ àgbọ́dọ̀ jẹ wọ́n rùn ẹ́ àgbọ́dọ̀ ṣe kíni àwọn náà láǹfààní tiwọn náà ọlọ́run lọ́wọ́ àmọ́ bóun ṣe páàsì mẹ́sẹ́jì yìí sáwọn ẹja àwọn ẹja wa ṣe làákàyè wọ́n ní bọ́bá ti wá di ọjọ́ sátidé ẹja máa pọ̀ lórí odò wọn. no, no, no, no, no, no, no, torúkọ àwọn ẹja ti bìlífù pé kíni àwọn firi njọ gba ọlọ́run yọ ọjọ́ kan kalẹ̀ fún fáwa náà irú ẹja tí wọn èrí ní alamisi tí wọn èrí njimá tí wọn èrí mọ́ndé yọ wàá ta ní ní sátọ̀dé ojú yàwó di wa ràn sí gba hẹ́ẹ́ gbọdọ̀ ẹnu bàbá ti di jimá ẹ wá àwọn àtọ́pọ̀ ẹ̀nà sódò. So bí wọ́n bá ti ń jáde ní sátidé wọ́n máa kónú ẹ̀yìn ẹ má mú wọn o ẹ fi wọn lẹ̀ jọ torí ọlọ́run ní a máa pẹ̀ ẹja ká má dẹ̀dọ̀ ẹja ní sátidé àmọ́ bá ti dàárọ̀ sànńdé ẹ kó gbó wọn gbogbo sẹ yahudi nù ọ̀kan náà tún ni ẹ má ta ọ̀rá ẹja yọ bàbá ti yọ òróró ni kì í ṣe ọlọ́run kọ́mọ̀jà àjọ yahudi o gbogbo bẹ́yàn bá ti ń fagbárí yí nǹkan pàtàkì jùlọ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ìwà yahudi ni o amantọ́lọ̀ ń fẹ́ kọ̀ pamọ́ amẹ̀yítà nẹ́bi wí sallallahu sallam ọlọ́run kọ́mọ̀sá ràn wá lórí ìfẹ́ nu wa sallallahu sallallahu sallam wa barika ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. bẹ́ẹ̀ bí méjì. nọ́mbà wa àbá tó ti lè lọ fún wa ẹ máa bọ̀ ẹ máa bọ̀. bóyá ìbéèrè kan táwọn obìnrin náà bá ní. ẹ òun ló kówó fún lóòótọ́ pé bá ń ra ẹran ìwọ̀n ń gbẹ̀ràn bọ̀ nù mọ́tò àwọn ẹran ṣubú lórí ara wọn ẹran wa. ẹranku kú ẹ̀ẹ́kejì òun ò fún lówó ọkàn níbẹ̀ bá dé alájẹ o ẹ tẹ̀ràn kan fún mi òun ti wá identify ní Maiduguri ibi tí ó ti rẹran pé ah, ẹran tí baba kìnìún ẹran mi ẹran yìí ní fún ọ ẹ kọ wá gbẹran òun délé ẹran òun náà ṣe kínní èwo lọ bọ́ sọ́run baba ẹlẹ́ran èwo lọ ẹni ẹ rí i pé ti àkọ́kọ́. à ń pè ní kíni wàkálà wàkálà gbígbà téèyàn yányàn ní ejẹ́ǹtì a lọ́ọ́ bá ń ṣe nǹkan báyìí lọ́ọ́ bá ń rẹran wa nínú sẹ̀ríà alwakilu gayru dọ́mìnì ejẹ́ǹtì ò ní fara gbá nǹkan kan tí e bá ṣe parí pé àfọwọ́fà rẹ̀ ni bóyá ẹran tó yẹ kó sínú tirẹ́là ọwọ́ àṣà hun ó ní wọ́n mọ ẹ̀yìn táksì bòrú wa mú tọ́ bá kú òun ló ṣe kíni àfọwọ́fà lèyìn òun wọn yéé fi taxi gbẹran láti Maiduguri àmọ́ ọba yẹn pé bí wọ́n ti gbé náà ni lọ́gbé kò kò kò sì ṣe kò sì ṣe àìṣe déédé gbúrò ẹran bẹ́ẹ̀ bá kú ó kú sọ́run ẹni tí ọ̀ràn ń sẹ́ nígbà tí ìyàrá yẹn ń sẹ́nu àmẹ́lẹ́ yìí pé bẹ́ẹ̀ bá dé o ìyẹn ẹran ní ọwọ́ yìí gbúrò ẹran bẹ́ẹ̀ bá kú ó kú sọ́run ta okùn sọ̀rùn ẹran ọrùn bàbẹ ẹlẹ́ran ẹ àwọn examples bọ pẹ bẹ́ẹ̀ nu sẹrí àtàfi máa mọ pé bí nǹkan báyìí bá ṣẹlẹ̀ o ta ni yóò bí a rẹ kọlọ ń sàmìnà wa wa wa sallam wa baraka ala nabiyyina muhammadu wa ala wa sahbihi